الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí oh fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmùdíìnì Ṣítù sàmà sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé rẹ̀ lọ́ọ́ bá bàbá wọn ṣítù ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ògúnmọ́tì àwọn afáwọn àgbà tí wọ́n wá bá sọ̀rọ̀ ọlọ́run ọba náà àwọn náà ni imam ishaq abọ́lọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa kálọ. bismillah alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi. وعلى كل من سلك مسلكه إلى يوم الدين فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ tí a dá fún ọlọ́run. alhamdulilah. ọlọ́run ọba tí ó ṣe wa kù sáyé títí lásìkò tá a wà yìí. ẹni tọ́lọ́run bá bá fílẹ̀ sáyé náà ló máa ń bí láyé bẹ́ẹ̀ náà ni ẹni tọ́lọ́ àwọn bàbá ní ìtúfẹ́ lò láì ti tó ẹnìkan tó lè ṣerú ẹni bẹ́ẹ̀ kù sáyé adúpẹ́ lórí ṣíṣẹ́ kù tọ́lọ́ àwọn bá ṣe wa kù sáyé níwọ̀n bá àná ilé ìtura ti fi dágbére fúnra wa kó tún dọ̀la inṣàlá ẹgbẹ́ ẹgbẹ̀rún àwọn èèyàn ni wọ́n ti kú lórí ilẹ̀ ayé yìí tí wọ́n ti padà sínú ilẹ̀ lọ́wọ́ àkàrà ìbẹ̀rẹ̀ láwọn fún gbogbo àwọn tá a ṣẹ́kù láyé náà kọ́ lọ́n kó fi ẹ̀sìn náà ó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn kó fi yé wa dáadáa. gbogbo kòrò kẹrẹ ìdáláyé ó kú jẹ́jẹ́ mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n. ìdè kan náà nìyẹn máa fi síjà kan téèyàn fi rí ìkàtà dàmọ́ téèyàn ti dín ní olè. àbí ọlọ́run kú jọ ọ́ ká tún di èèwọ̀ ní olè náà kọ́ lọ́n kó fi fún wa ní ṣẹ́ẹ́rí ṣe. káàyè yẹn balẹ̀ jẹ́ àyè ìgbádùn fún wa kó máa jẹ́ àyè ìyàfẹ́ nìkan kan wa àdẹ́rù kúbà wa fi ràn wá létí ni o kábàdì mọ́ bí tá a ṣe ń lọ ó lè fi jáwọ́ kúrò níbi tá a máa ṣe tí ò da. bákan náà kábàdì fi mọ̀ wípé dáadáa ṣíṣe ó pàtàkì nínú ayé yìí pàápàá jùlọ ìmúdásísìn òun náà ti jẹ́ ọba téèyàn wá ṣe láyé tó jẹ́ tọ́lọ̀ nítorí rẹ̀ dá wa ní pàtàkì jùlọ. ó kíra wa káàbọ̀ sí ètò wa ìpín dúdú tòní ìdálọ́wọ̀n fúlùgbọ̀wé ìtìkọlọ́ba ọ̀sán ní ẹ̀sùn dáadáa. àmín láti bí ọjọ́ mélòó sẹ́yìn ń tà ń ṣàlàyé fún wa lọ́wọ́ wọn náà ni a ń gbìyà ọlọ́run ọba tó jẹ ayé àtọ̀run fún wa bákan náà tó jẹ gbogbo ohun tó ń bẹ nínú ẹ̀ ọba tó ní àlìjẹ́nà ọba tó níná ọba tó ní ìkẹ́ ọba tó ní ìyà lọ́wọ́ láti fi jẹni tó bá fẹ́ jẹ níyà ọba tó ní gbogbo ohun tá à ń pè ní agbára àtàkóso ọba tó jẹ́ kó kò sí pìlẹ̀ fún kò sópin fún a ọlọ́run àti júwìí ọlọ́run ọba tí kì í tó ń gbé ábìlẹ̀ kó sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òròyìn ọlọ́run bàbá tí kì í jẹun kò kò bímọ kò lẹ́bí kò lára kò fi pàṣẹṣẹ tètè rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó nìkan ṣoṣo ló ń dá ròyìn ọlọ́run ọba rẹ̀ jẹ́ ẹnìkan kan ò tó bẹ́ẹ̀ kó lóun tún fẹ́ máa kọ̀ǹpìtì pẹ̀lú ọlọ́run. subahana máa ń ká náà kọbílà lọ́kọ́lẹ́kì ajímáàhìn. torí ẹ̀ ló fa tó fi jẹ́ sí ọlọ́run bá ti ń jẹ́ kó tó di pé ń tà ń pè ní ẹ̀dá ọ̀sẹ̀ tí nǹkan náà ń bẹ. lákọ̀bílù mi ń kọ̀bùlì yìí lábàádù ìlàhù. bákan náà dájú náà di pé nǹkan kan ò sí síwájú ọlọ́run kò tó sì nǹkan míì náà lẹ́yìn ọlọ́run ó nìkan náà lọ́ba tó máa kẹ́yìn gbogbo nǹkan. Ona ni ọlọ́run ọba ni n tó wa lẹ́mìí tá a fi ń sọ ọ̀rọ̀ nípa ni láti fi jẹ́ ká mọ̀ a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń dààmú láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe wàhálà ń ṣe lọ́tún lọ́sìn lọ́sàn-án lóru lórúkọ pé àṣà ń ṣẹ̀sìn àwọn sọ ká mọ̀ pé ta lẹni tó wá yẹ ká sìn gan-an ta ló dẹ́ wa sáyé ilé ìtẹ́ni ká wá jọ́sìn lórí ilẹ̀ ayé wọ́n la fi júwe ọlọ́run fún wa pé ẹni tí ò bá ti dáhùn òròyìn tá a kó kalẹ̀ yìí kò lè jọ́ lọ́hùn nínú àwọn òròyìn tá a kó kalẹ̀ náà ti pẹ́ nǹkan ṣe tó gbogbo tí gbogbo ayé ń sọ̀rọ̀ ẹnìkan ṣoṣo tó gbọ́ gbogbo ohun táwọn ẹranko ń sọ ó gbọ́ gbogbo èdè táwọn èèyàn náà ń sọ ó dẹ̀ gbọ́ gbogbo ohun tí àwọn ohun tó dá pátá igi tó ń fi sọ́tù fi fúfi òun náà ó ń ṣàkómọ́ ọlọ́run ni ọlọ́run dẹ̀ gbọ́n tó ń rí kò sẹ́nìkan ṣo kò sẹ́ni mi ta tún lè sọ pé tó gbọ́ ogun tá à ń sọ yìí àyàfọ́lọ́run nìkan ara dé lónìí láti tún wá bẹ̀rẹ̀ ẹ sì ṣàlàyé fún wa kí ni pàtàkì tọ́lọ́run tá à ń ròyìn rẹ̀ ṣe wá dá ìmì àti ń sáyé kí la wá ṣe láyé gan-an kí ló dá wa sáyé nítorí rẹ̀ gan kí náà kò ní nítorí rẹ̀ dá wa sáyé kí ni pọ́pọ́sì pé mo dẹ́ èèyàn sáyé ẹlòmíì wà láyé kò mọ tó ń wá sí láyé o ẹlòmíì kan sun oúnjẹ ń wọṣọ ń lò dé ń ṣe oríṣiríṣi ó kàn ń ṣiṣẹ́ lọ́tún ṣiṣẹ́ lọ́sìn tó padà sí tún wọlé tún sùn tún jẹun tún mọ́ à kò mọ́ ń tọ́lọ́ nítorí ẹ̀dá nǹkan jẹ sáyé ìyẹn náà la wá fẹ́ bẹ̀rẹ̀ lónìí táwa ti wá sọ ń tọ́lọ́ nítorí rẹ̀ dá wa sáyé yìí lẹ́yìn náà a tún wá sọ pé báwo gan-an ló ṣe yẹ ká ṣiṣẹ́ nǹkan náà àkọ́kọ́ ń tọ́lọ́ nítorí rẹ̀ dá wa sáyé náà ní tàǹkì ní ẹ̀sìn ká lè wá sìn àlẹ́ ìbáàdà ìjọsìn fún lórí ilẹ̀ ó dá àwa nítorí ìyẹn ni àwọn èèyàn àtàlìjọ nù ni o ẹlòmí àwọn sọ fún àmàlẹ́kà wa ń kọ ọ̀rọ̀ tí wọn ò dàrú àti kẹfìrí láàrin títí wọn ó dá wa sáyé nítorí ká lè wá jọsìn fún ẹ̀rí ẹ̀rí nínú alukur'an وما خلقت الجن والإنس إلا ليعبدون ọlọ́run ní òun ò dá àwa ènìyàn àtàlìjànú lásán sáyé bí kì í ṣe pé nítorí lè àbùdùn kí wọ́n bá lè wá sinmi láyé ní o. alimami ibn Taymiyyah rahimahullahu rahmatan wasi'a wọ́n á fún wa ní definition tí là ń pè ní al-ibada orúkọ yẹ ká máa kí ni ìjọsìn kí ni túmọ̀ ìjọsìn tọ́lọ́ wọn bá ní tó ń torí ẹ̀ dá wa àwọn afẹ́rẹ́sì dẹ̀ ní dídí mú dẹ́sítàn kankan wá wọn ní fún ẹni tàn àrífún kankan àfikún jẹ́ kí wọ́n lọ wo àwọn ohun tí nǹkan yẹn ń túmọ̀ sí nínú alukoran àwọn ohun tí nǹkan yẹn ń túmọ̀ sí nínú ọ̀rọ̀ ọlọ́run nínú alukoran ni àbí nínú àwọn ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam àwọn nǹkan náà máa wá ṣàjọpọ̀ lọ́fún máa wá fún wa ní ìtumọ̀ nǹkan náà wa kí ni àfáwà yìí pẹ̀lú ìjọsìn fún wa. al-ibada. wọ́n ní ìjọsìn sọ́lá ń tẹ́lẹ̀ ẹ̀dá èèyàn sáyé. hiya ismun jami'un li kulli ma yuhibbuhu Allah. wọ́n lórúkọ kan ni o eléyìí tó kó gbogbo ntọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí kó sínú. wa yardahu. àwọn ntọ́lọ́wọ́n bá yẹnu sí kó náà ń pè ní ìjọsìn. min al-aqwali wal af'al àti nǹka ń ṣe. az-zahirati wal-baatina. láwọn nǹkan tó hàn àti tó pamọ́. Fasalatu ibadatun. Àwa kọ́lá máa wá fúnra ra máa wá describe ntọ́lọ́wọ̀n bá sí àti tó yọnu sí. Ó ń fúnra ara rẹ̀ ló gbọ́n wọn kalẹ̀ fún wa. Fasalatu ibada. Àkọ́kọ́ nínú àkàyé ń tà lè pè níjọsìn. Ntọ́lọ́wọ̀n bá nífẹ̀ẹ́ sí tó fẹ́ tó yọnu sí. Fasalatu ibada. Èrò kíkín ìbáàdà ni ìjọsìn ni ọlọ́run ọba fẹ́ káfíńrì wa kalẹ̀ fóun kárẹ̀ra wa ńlẹ̀ fóun káfíńrì kiri kára wa káfí wólẹ̀ fún ọlọ́run ká máa gbó ọlọ́run ọba tóbi ìbáàdà ni nǹkan fẹ́ ni. wàdíkìrù lọ́ọ̀hì ìbáàdà. ìmáa ṣèrántí ọlọ́run. la ilaha illallah la ilaha illallah la ilaha illallah allahumma salli ala muhammad wa sallim astaghfirullah wa atubu ilayh subhanallahi wa gbogbo àwọn askar askar. zikirullah ibada. ìjọsìn lílì yẹn náà. wal qawlu tayyib ibada. bẹ́ẹ̀ náà ni kéèyàn sọ̀rọ̀ rí ìjọsìn ni gbogbo ọ̀rọ̀ dáadáa bá ti ń jábọ́ lẹ́nu èèyàn ìjọsìn ni ìdákejì rẹ̀ ní ìyapa ọlọ́run ìṣe ọlọ́run ọ̀rọ̀ burúkú tó bá ń jábọ́ lẹ́nu èèyàn èèyàn ti ṣe ọlọ́run. bẹ́ẹ̀ náà ni kéèyàn máa ro èrò dáadáa kéèyàn máa ro èrò rẹ̀ áwùdà àwọn òmí bíi kí n lówó lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n rìn nínú ọ̀rùn yìí kí n bẹ̀rẹ̀ àwọn jẹ́ fún wọn kí n bẹ̀rẹ̀ fún wọn lówó ẹ̀wù obìnrin yìí bó ṣe ń lálàsí èló ni gbogbo tó gbèrò tó ń ta ìgan náà ah, kí n dẹ̀ lè fún bí two hundred thousand naira kó dẹ̀ lọ fi ṣe business kó lè gba ṣọ́ọ̀bù kó máa tajà èrò rẹ̀ tí yàn rò yẹn àyìnbá àdá ìjọsìn ni. ẹ mọ̀ pé kíyàn máa ń ro èrò burúkú ìjàpá ọlọ́run ọba ni وحسن الخلق وحسن الخلق عبادة انا ني واري وانا اه ẹwọ tí ah, lágbájá ṣe ah, ọmọlúwàbí mà náà rí léyìí o kọ́ra kílẹ̀ rò pé kó tún ṣe náà kírun kírun ni ìyẹn bá tó bá tó fi ń kírun náà wá rí lẹ́gbọ́dọ̀ balára rẹ̀ ìjọsìn náà ni ìwà rí ìwà burúkú ìlànà èṣù ni ìwà rí ìlànà tọ́lọ́wọ̀n ọba ni hasanil kọ́lì ìwà rí lára anabi sọlá sọlá ń gbàtọ́ lọ́n fẹ́ lóyìn rẹ̀ fún wa nínú alukuran ó ní innaka la'ala. olókìní ọ̀rẹ́. ìrẹ́ ló fi dáa jù níwà. káma wá rò èèyàn pé èèyàn níwà o kò sẹ́ni kò sẹ́ni kan tó ti níwà sórí anabi sọlá sọlá. ìwà rẹ̀ náà kí ẹ̀ bá ń hu ìjọsìn ni kí sọ pé òun dábọ̀ ń ṣe wa yìí o iná wọn ò dá o wọ́n sọ fún wa yìí pé òun ní èsì lára nìyẹn. lórí ẹja máa ṣan pé jábọ́ lẹ́nu wa èmi ò ọ̀rọ̀ kan nìyẹn lè sọ síyàn òun tí yàrá máa lánìwọ̀lẹ̀ kó lánìwọ̀lẹ̀ rárá ìjọsìn ara rẹ oníṣòro nìyẹn ìjọsìn bá wà lára rẹ ìwà arí gbọ́dọ̀ wà lára ẹ ìṣesí ọwọ́ àwọn àtọ́wẹ́ èmi ò ń ṣàánà jò ló ti yé èmi ò dẹ̀ ń sàhábà ìtàn sọ yẹn náà burúkú ni ọwọ́ gbọ́dọ̀ torí pé ìwà ara yẹn náà sì ànílára ẹ̀sìn wa ni. ẹ̀sìn ló kó lè bá a dà. ọ̀rọ̀ máa ro èèyàn yìí lágbájá ó jẹ́ ń kírun àgbẹ̀dà sì wá da tó ń kírun ó máa ń sin lọ́hùn kó lè fi irun kíkì ọ̀hún sínú ilẹ̀ kó lè kiri. ibi tó kù sí náà níbi ìwà ìwà rẹ̀ ò dáa. ìbáàdà. ìwà rẹ̀ náà ìjọsìn ni. abirulẹ̀ wà ìbáàdà. lára ń tàn ẹ máa ṣe dáadáa sáwọn òbí ẹni méjèèjì ìjọsìn líle yẹn náà. ìbáàdà. bẹ́ẹ̀ náà ni kéèyàn ya para wọn ìlànà èṣù ni o èṣù ló máa ń kọ̀yìn ọmọ sóbì rẹ̀ àwọn àjọ kò máa wá gapá sáwọn òbí ẹ kò máa wá fìyà jẹ kò máa para mọ́ kò máa jáde mọ́ wọn kéèyàn máa wá tẹríba fáwọn òbí ẹni kéèyàn máa pọ́n wọlé kéèyàn máa pàpàkì wọn kéèyàn máa bàbàrà wọn kéèyàn máa ṣìkẹ́ wọn ìjọsìn ni ìjọsìn bákan náà. wàtàfàmùhù máa ń àkọrí iná ìbádà. tí a bá mọ ti jọ̀sìn kú wa nígbà tí a bá ti rí èèyàn kan tí tẹ́lẹ̀ yín bá fẹ́ takò súnà ńgbà mí tí ṣètò yẹn bá gbà hàn rẹ̀ tó gbámú. àwọn ni àwọn tó bá ti ṣe súnà yẹn àwọn òbí wọn jẹ́ wọn lójú o àwọn jẹ́ wọn lójú rárá o à ń jẹ́ ká mọ̀ pé ní tẹ́ bá rí bẹ́ẹ̀ súnà kọ́ ló ń ṣe o ìlànà ànábì kọ́ ló ń ṣe o sallallahu alaihi tẹ́lẹ̀ ń tá ànábì kọ́ wa òní gbogbo ń tà ń yìí. wọ́n à ń gbìyànjú láti change impression àwọn èèyàn nípa ń tà ń tẹ̀lé ahlu sunna. wọ́n ta kọ́dà kéèyàn mọ bá a ṣe ń bá àwọn èèyàn lò wọ́n ṣe ẹ̀kọ́ tàbí kúrò fún wọn kọ́ tọ́lá wọn bá pè wá sí ni ká ṣàánú àwọn èèyàn ká àṣìṣe àwọn èèyàn ká lè láàmújú kúrò fáwọn èèyàn ìjọsìn ni kéèyàn wá dájú kó níkà kó nóró nínú eléyàn kì í ṣe ìjọsìn ìyapa ọlọ́run ni ìtẹ̀lé ṣù ni. eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn tá a lè mú alákàwé àlùmọ̀jẹ̀rọ̀ ẹ ti máa fi wọ́n jọra wọn lọ bẹ́ẹ̀ gbogbo tó bá jẹ́ nǹkan rẹ̀ ṣé wàá rí nǹkan pè ní nǹkan rẹ̀ yìí kì í ṣe tẹ́lẹ̀ kọ́kọ́ máa tó máa fọpọlọ rò tó máa ní máa ṣe jókòó tá à ń ṣàdúrà yìí náà lápapọ̀ ìjọsìn lélẹ́yìn náà ẹ̀hẹ́n ìjọsìn lélẹ́yìn yẹn ṣùgbọ́n bùkátà sẹ́ẹ̀rì tó ní kẹ́ ẹ ṣe kẹ́ tó ṣe kẹ́ kí ẹ ṣe yẹn. ṣètò ìta ti ní ìṣù pẹ̀lú àwọn oníbi dá àbá máa ní ìṣù pẹ̀lú yín rárá ṣùgbọ́n rí eré àrùbí tá a dé yìí àwọn ìjọsìn kan wà tá à ń fẹnu ṣe tá à ń fara ó já sí pé ìjọsìn yẹn ní ààlà la fi ń sọ kọ́ńdà yìí pé al-aslu fil ibada at ká tó lè ṣèjọsìn ẹja jókòó ṣe ẹja parapọ̀ ṣe ẹja pàdé sí njọba yìí ẹja mújọba yìí sá máa fi ṣe àfi ká rẹ̀ ètò nípa ṣe bẹ́ẹ̀ ẹja fún nǹkan tá a fẹ́ ṣe sí báyìí ẹ̀rí wà lórí yẹn. ìyẹn gan ni ìdí tọ́lọ́run fi ràn àánú bí ọlọ́run sáyé torí ìjọsìn àlè fìlà káyé wa mọ́ba ti fẹ́ ṣe o àfi kọ́lọ́run kọ́ wa ní ta fẹ́ ṣe tó fi ń béèrè bẹ́ẹ̀ náà dìdí nìkan ṣé ẹ̀yin ẹ̀fẹ́ máa tún kọ́lọ́run lẹ́sìn rẹ̀ ní kó yẹ kó kéyìn náà kún fún wa. àtúnlẹ̀mùnà lọ́la bìdí nìkan. ó ní ṣé ẹ̀yin ẹ̀fẹ́ kọ́lọ́run lẹ́sìn rẹ̀ pé báyìí ló ṣe yẹ kó tó ṣe àti ìtẹ̀lé náà kún nígbà tí ọ̀nà ti fi kún kọ́lọ́run wájọba ti ń gbàgbé ni kó máa ká náà rọ̀bù kaná sí ìyá ọlọ́run kì í ṣọba ni. orí ìdí èyí ń tàǹtì níjọsìn ń báwo la ṣe wá fẹ́ mọ̀jọ́sìn náà ṣe ìyẹn la fi sọ pé kí kálukú náà kàn lè jókòó kádẹ ronú kádẹ bẹ̀rẹ̀ sí ṣèjọ́sìn àbó ní ètò ṣèjọ́sìn létò ṣèjọ́sìn nílànà ìjọ́sìn ní ètò nílànà àdè lè mọ àyàfi látọ̀dọ̀ ọba tó ní ká sin òun ilé tí yẹn bá ti ń rò pé tó fẹ́ mọ ẹ̀sìn ju ọlọ́run ọba lọ ó di ṣètọ́ nìyẹn ó pé ọlọ́run sẹ́rí pàtó ta fura ọwọ́ yàtọ̀ ta fún wa gbára sọ̀rọ̀ gbẹ̀yìn lánàá ẹni ṣètọ́ni ló ń pè àwọn èèyàn lọ síbi àwọn àdáyàlà tó ti tí wọ́n ń ṣe tí wọ́n ń pè lẹ́sùn lónìí o èṣù ni o orí pé kàkíní àná náà tọ́lọ́wọ́n bá ń gbà òun náà sọ̀rọ̀ ń tọ́lọ́wọ́n bá ní kún àtàwọn tó kù ṣe àwọn tó kù ṣe wọ́n mọ̀ pé jọ̀sìn ọlọ́run pàṣẹ pé ṣe báyìí ìwọ bá rò pé wọ́n tún náà dí àtàtúnyà yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá sọ yẹn. ìjọ́ tí ti ń mú ọpọlọ rẹ̀ lákàyè tó ti kíbọ náà rẹ̀ sìn tó ti rò kó máa wọ́ọ̀tì báyìí náà kò tún tó burú bí eléyìí náà eléyìí náà bẹ̀sùn jẹ́ èyí máa fi ń gbèsè lárugẹ ni tíyẹn náà bá ti gbé nǹkan ti kalẹ̀ pẹ̀lú ìrònú pẹ̀lú ìròrí òun náà ti tẹ́kì sáàdì tìtọ́ọ̀nì tí ẹ péjọ ti ní àná tọ́lọ́run bá ń sọ fún kúta ìní kẹ́ ẹ ṣe tóun dẹ̀ ní àdọ́dá opinion tó dẹ̀ tún takò ọlọ́run ká ní sẹ́kù lọ́dún ìdí pàtàkì tọ́lọ́ fẹ́ náà òjíṣẹ́ sáyé òun náà nìkan wá ju ìjọsìn fún wa. ọ̀kadà musala lọ́ọ̀gù rúṣùlẹ̀wù jẹ̀mí àǹdìl islam. gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́ bá wá rán yìí pátá ìsìlámù lọ́lọ́run fi rán wọn o. fàmàrú kọ́mọ̀hún ayò àṣìdúlọ́hà wà láàyò ṣíríkù mi ṣe á. wọ́n wá lẹ́sìn pé kí wọ́n sọ fún àwọn èèyàn wọn tí wọ́n rán wọn sí pé ẹ sọ fún àwọn èèyàn yìí ìtọ́kàn ṣoṣo lọ́lọ́run o. ayò àṣìdùnlọ́. kọ́mọ ọlọ́run lẹ́yẹ̀ kan o. ayò àṣìdùnlọ́. kọ́mọ àpín ọlọ́run yẹlẹyẹlẹ o. ayò àṣìdùnlọ́. kọ́mọ àrùkọ́ ọlọ́run bá pọ̀ ju kan ṣùlọ ìkan sí náà ni o. ayò ṣírìkù bì í ṣe á. bákan náà kọ́mọ tún dá nǹkan mi pọ̀ mọ́jọ́sìn. à ń bọ̀ ń bí dá mi pọ̀ mọ́jọ́sìn. ọmọ subhanallah alazim kò nínú yàrá bàbá mi ní yàrá ìwọ o ní kọsí ló ń dání kan ìyàwó gbọ́dọ̀ wọ ọmọ gbọ́dọ̀ wọ à bàbá èwo ní tẹ tún ṣe yìí èrè ń kírun àfi kẹ fọọmù kan ọlọpàá òfòrò fún un àti pàápàá tí a bá fẹ́ tẹ̀lé ṣù kó yà tẹ̀lé pátápátá tí a bá fẹ́ tẹ̀lé tọ́lọ́run kó tẹ̀lé ọlọ́run pátápátá wọ́n ti yàn wá gafẹ̀ ẹlòmíràn tó kọ́ àwọn náà ni wọ́n ṣe fún un àfọ́ ilé tó ṣe fún yẹn ilé yẹn kì í ṣe àfà ilé àlùfáà ni ṣé ti yẹ bẹ́ẹ̀ tí mo yàtọ̀ láàrin ìlú. olùbí sílmi ká fa. ọlọ́run bá ń pè yín àfa náà àti gbogbo tó kù náà láyé tájú ń bọ̀. ayúhàlàbí na àmàlú. ọlọ́run mo pè é olùgbàgbọ́ òdodo. ìdókòló sílmi ká fa. ọlọ́run ni ẹ̀wọ̀n náà pátápátá ẹ má wọlé àbọ̀. wọlá tẹ tẹ tọrọ lọ sí ma wọ èèyàn tó ń dá ó ní ká wọnú sáàmù yányányán. wọlá tẹ tẹ bìrì kótó àti iṣẹ́ ìp ṣẹ̀tàn. ó ní ká má wàá tẹ̀lé lànà ṣẹ̀tàn. iná òòlà kan àdóhùn wọ́n mọ́ bí. nítorí pé ṣẹ̀tàn ni tí wọ́n yọ̀ tá tó fojú hàn ní fún yín o torí bẹ́ẹ̀ ní tá à ń pè ní jọ́sìn ọlọ́run bá sọ fún nínú alukurani kò wọlé kò bá a sinna. wàlà kọ́ni tààfínà fi kulli ummati rasúlà. ó ní pàápàá wọn ọlọ́run ọba ara sí gbogbo àwọn ìletò àwọn ìjọ kankan àwọn ìsọ̀rí èèyàn kankan. fi kulli ummati rasúlà. wọ́n rán òjíṣẹ́ wọ́n rán sí àwọn ìletò kankan sáwọn ìjọ kankan sáwọn ìsọ̀rí èèyàn kankan. a ní ibùdó lọ́ọ̀ kí ni táwọn òjíṣẹ́ tó ń rán sún wọ̀nyí kí lóun táwọn òjíṣẹ́ wá ṣe láyé. ẹni ibùdó wọn. kí wọ́n lọ sọ fún àwọn èèyàn láyé pé kí wọ́n máa sìn wọn ọlọ́run ọba ni. wọ́n jẹ́ ní bó ọgbó. ọlọ́run ọba ní kí wọ́n rẹ̀ sọ fún àwọn èèyàn yìí pé ẹ jìnnà sí ìbàdìṣà ẹ jìnnà sí ìṣẹ́bọ ẹ jìnnà sí àmì ìtẹ́tún ṣe láyé àwọn tẹ̀ ń wá ìjọ fún ìkọ́ ló àwọn kọ́ ni wọ́n rọ òórùn àwọn kọ́ ni wọ́n rọ òjì àwọn kọ́ ni wọ́n ń jẹ́ kílẹ̀ ṣú kílẹ̀ mọ́ ẹ̀mí ọlọ́run ọba ni. àwọn kọ́ ni wọ́n lẹ̀ mí lọ́dọ̀ àwọn kọ́ ni wọ́n lè fún lálàáfíà. àwọn kọ́ ni wọ́n lè fún lọ́mọ kì í ṣe àwọn kọ́ náà lè rọ̀ yín lọ́rọ̀ àwọn kọ́ náà lè fòṣìta yín ẹ yìnà sáwọn nǹkan yìí pátá ẹ máa sin ọlọ́run ọlọ́run ní tàwọn àwọn òjíṣẹ́ lọ́pọ̀ tí wọ́n wá sí láyé rè o kọ́ ló ń tẹ̀síwọ́n àwọn òjíṣẹ́ yìí sáyé lásìkò ànábì wa Nuhu alayhi salatu wa salam láàárín ìgbà tó rán fi ànábì wa Adam sílẹ̀ tó fi dá ànábì wa Nuhu kọ́rínù mẹ́wàá ló wà láàárín rẹ̀ bí ti ń ṣe sẹ́ńtúrì mẹ́wàá náà sẹ́ńtúrì kàdàrí ẹ̀lẹ́kọ́rín ó máa ń túmọ̀ ọgọ́rùn-ún ọdún kan láàárín ọgọ́rùn ọdún kìíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn títí dé tẹwàá èyí ti ṣe hundred years yìí tí ń ṣe one thousand years kò sẹ́bọ̀ lórí ilẹ̀ bàbá àtọ́lọ́wọ́n bá ń dáńgbà náà àwọn eléyìí kú fàlàyé ni ìsìlámù náà ni ẹ̀sìn kan ṣo ni tọ́lọ́ nìkan ṣe gbogbo wọn ṣe ṣùgbọ́n lásìkò tọ́lọ́ wọn wá fi máa gbé ànábì Nuhu dìde àwọn èèyàn kan alẹ́ sọ́láṣí ọ̀sán lórí ẹlòmíì mọ̀tàn kò mọ̀ sílẹ̀ nítorí wọn máa rí náà ni pé ẹ̀sìn àjèjì ìsìlámù ló ń pè lẹ́sìn àjèjì yẹn àìmọ̀kan àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ignorance is a disease àìmọ̀kan àìjẹ́ dọ́rù àrùn ni téèyàn bá ti nímọ̀ nípa nǹkan ìyá ṣáà máa fọ́n tóun ṣáà ìbádà ní ẹni tó bá fẹ́ jogún kógún wọn nítorí títí náà ní irú wọn máa ń pa òun náà ni kéèyàn máa ṣèrònú wípé ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn àjèjì pé nǹkan àmì ìlẹ́sìn àjèjì má pè ìsìláàmù bẹ́ẹ̀ mọ́ kó jẹ́ ìpìlẹ̀ ayé tọ́lọ̀ ń dá àwọn èèyàn sí ìsìláàmù ni ó dẹ̀ tó fi ṣe fáàlù tó ti sàkọ́ ó tó dunú sí kó fọkànbalẹ̀ sí ṣé mùsùlùmí tí wọ́n bá mọ̀ bá rí bálabàla òun tó bá wo tó farabalẹ̀ ń fọ́lọ̀ wa bá ṣe ń bàbọ̀ yìí wàá mọ̀ pé dápẹ́ ní islam sẹ́ à àlẹ́ sìn ni ó kọjá kí ni wọ́n ń ṣe gan-an. lẹ́yìn ìgbà tí wọ́n tọ́nà fi máa gbé ànábì wa ní ọ̀hún jìjì alẹ́ sàlátù sàlám lásìkò ìgbà náà àwọn èèyàn kan ni wọ́n lọ mú àwòrán àwọn ẹni eré tí wọ́n ti lọ ṣètọ́ni náà ló lọ fẹ̀sùn wọn lẹ́mìí ó ti fẹ́ ṣiṣẹ́ lára àwọn èèyàn kò rí òun wá lọ mú àwọn èèyàn kan wọ́n kó sí wọn lórí pé àwọn èèyàn ńláńlá tí wọ́n lọ́nu yìí ẹ máa wòrán fún wọn ẹ mèrè fún wọn kẹ́ ẹ lè máa fi rántí wọn àwọn ènìyàn wà lọ mọ èrè ọmọ alámọ̀ wọ́n ṣe níbi ọwọ́ agbé wọn jọ síbì kan wọ́n wá ní bàbá alágbájá rèé ṣìfìkínní kan rèé ẹtí mo bá àwọn yẹn ṣe gbá àwọn àwòrán bàbá wọn àbá àwòrán ìyá wọn sílé àbí tí wọ́n lọ gbé síbi sáré tí wọ́n torí ẹ̀ tí wọ́n fẹ́ sìnkú síṣẹ́ ìtẹ́tọ́lọ́ ń pèlè àyà mùsùlùmí ọ̀rọ̀ ṣe ń pọ̀ níbi eléyìí náà àwa mùsùlùmí eléyìí náà ni tí wọ́n wá ṣe ń gbà náà bí wọ́n ṣe ṣe ká àwọn tí ó ṣe léṣe láàníyàn káwọn lè máa rántí wọn àwọn tí wọ́n wá dé lẹ́yìn wọn láyé wa rò pé ṣé ń táwọn bàbá àwọn ṣe kalẹ̀ ṣé ká máa wù wọn lásán ni ṣùgbọ́n ní tuntun máa wọlé yẹn náà ó mú sí wọn lórí pé ẹ máa sìn wọ́n bí ẹbọ ti bẹ̀rẹ̀ nìyí ìpìlẹ̀ gbogbo ẹ̀dẹ́yìn pátá kò sẹ́bọ̀ ìsìláàmù ni ẹ̀sìn ọlọ́run ọba lẹ̀sìn ìpìlẹ̀ kò sẹ́sìn míì àyàfi bọ̀ tí ṣùgbọ́n ní bí tí wọ́n bẹ̀rẹ̀ sí jàǹkọ́rú máa yàn lójú. nínú àná lọ́wọ́ wa ń sọ fún wa pé wàlá kọ́dé bá a sì náà fi kú lè kó mọ̀tẹ́ ọ̀rọ̀ sí rẹ̀. rọ̀ṣúlá àní ìbùdó wọn àwọn àjẹjẹ níbo ọ̀gbọ́. òjíṣẹ́ ta ara yà ni kó wá sọ fún àyàn pé kí wọ́n máa sin ọlọ́run kí wọ́n dẹ̀ jìnnà sí bọ́rìṣà. ibi náà láti máa tẹ̀síwájú lọ́la ká lè fi dáhùn lórí àwọn àmọ́ wa kọ́ tó kọ́lọ́mọ́ bá fún ọ ní ẹ̀sùn dáadáa wọ́n ní aṣàlàyé fáwọn nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó lọ pé ì máa fi kúlúwọ̀ ọlọ́hùn ṣe àdúrà fókù kíkù lẹ́rìí bẹ́ẹ̀ ni ànábì òṣì àwọn sàhábà òṣì kò sí nínú ẹ̀sìn wa sallallahu alaihi wasallam ọ̀rọ̀ dàrú àná. àdẹ̀ ní ìtumọ̀ kúlúwọ̀ ọlọ́hùn ta kàfẹ́ ẹ̀rí pé kò sí ọlọ́run forí jòkú wá ń bẹ̀. àwọn náà àdúrà wa ni ká máa wá ṣe fókù gbà náà kó wọn bá kùdà wa náà lẹ́sùn dáadáa. afẹ́ Allahumma gfir lahu. Allahumma gfir lahu. Ọlọ́run foríjì òkú wa yìí. Wàrhamhu. Báwa kẹ́. Wàáfihi. Báwa ṣàmójúkúrò fún. Wàáfu anhu. Báwa báwa ṣàmójúkúrò fún bí àwọn àṣìṣe rẹ̀ báwa là á kó báwa ṣàmójúkúrò fún. Akiri nuzulahu. Báwa pọ́n ibùdó sí rẹ̀ lé jẹ́ kó já yeere ní sáré yìí. Wàá ó sì rìn mọ́ ìdíkọ́ ọlọ́run jọba wa fọ ẹni yìí mọ́ kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ pẹ̀lú omi àti yìnyín àti tó tutù bá a fi fọ kúrò níbi àwọn wà bàjẹ́ rẹ̀ ọlọ́run jọba wa là á kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. kàmá yóná pàfà òbólẹ̀ abiyadu mina dáná. gẹ́gẹ́ bí aṣọ funfun fi ń mọ́ pín kúrò níbi ìdọ̀tí àdúrà kan nìyẹn náà àdúrà táwọn ẹni ká máa ṣe fókù tẹ́ ẹ bá tiẹ̀ tí ìmọ̀láwọ́ wa rẹ̀ ẹ máa sọ pé ọlọ́run bá mi tẹ́ òkú mi bá mi foríjì wọn bá mi ṣe fàárẹ̀ láyé ìkẹ́ fún wọn má ṣe láyé ìyà fún wọn ó pọ̀ ó pọ̀ ó pọ̀ bí akápò tiẹ̀ tó kà lọ síbi tíra kan heflin muslim citadel of the believer tíra yẹn kékeré báyìí náà ni gbogbo oríṣiríṣi yẹn náà àjọ àti àdúgbò káàkiri sí okunu rẹ̀ káwa náà lọ ní lọ́wọ́ àmì ọlọ́run kò jọ ilé ìtàbára àti lónìí kúrò kó má ṣe nígbàlódé àbúkọ àtàwọsọ àti àwa náà ti àgbọ. bákan náà a tún pè ìjọba wa nípínlẹ̀ Ògùn sákìlì sílẹ̀ a rí i pé ó dàbí ipá àwọn elétò tí wọ́n bá wa ṣe kí ni ọlọ́run ṣògbó ẹ̀ wá sí ìyànà mọ́ṣúárì yẹn láti gbé láwìí wáyìí ó dàbí pé wọ́n sì jí sí wọn tí ìlọ́ba wa ṣe àwọn àpẹẹrẹ sáwọn àyè yìí táwọn mọ́tò ìkọlùkọbà tẹlómi ò ní mọ̀ pé wọ́n ti ṣe kankan síwájú tó pa dẹ́kun eré sísá àwọn mọ́tò sì ń kó fúnra wọn bẹ́ẹ̀ asọ́nà nínú ìdánilẹ́kọ̀ọ́ pé ẹni tó kọ̀ ló mọ̀ o ìmọ̀ràn làwọn máa máa gbàjọba ní kíkú bá dá tíjọba bá ṣe eré ìjẹ̀kùn nípa aráàlú ẹni bá wa kún orí àwọn kí ní tẹ́ ṣe yìí ẹ̀jẹ̀ gbé àwọn àpẹẹrẹ sọ̀rọ̀ pán táwọn èèyàn máa ti tètè rí láti ibi tó jìn ibi tó jìn tó ń bá ti tètè láǹfààní àti mọ̀ fún nǹkan ṣẹlẹ̀ níwájú lọ́kàn náà wá táwọn wa ọkọ̀ ẹja máa wo mírọ̀ wa ká máa wo side mírọ̀ wa iná mírọ̀ wa wọ́n ti bá ń bọ̀ lẹ́yìn tó ń mọ̀ ó máa kó fún wa látẹ̀yìn ìjọ́ tètè máa kọjá lù kíákíá ọlọ́run kò fi sọ rẹ̀ sọ wa o. dúkìá wa ọlọ́run jọmọ àti ìbàjẹ́ àwa náà ọlọ́run fi sọ rẹ̀ sọ wa dáwà gbogbo wa má yẹ kí gbèsè ayé wa dàrú ẹ̀sìn ètò ọ̀yẹ́ wa jọba kí n sọ yé lọ. akulu ma tasma'un subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì tàbí tí a nífẹ̀ẹ́ láti ṣe ìgbọ̀wọ́ irú ètò báyìí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà ó náà ní 080 35 75 14 66.